kí ló kọ gangan àyànfẹ́. nígbà tó ti lè fẹ́ òkú làwọn ti mọ̀ pé ìyá ẹ̀ ló wà lẹ́yìn ẹ̀ ní gbogbo ọkùnrin bó ṣe dá fún láyé òkú là lọ́rẹ́ mi mú wálé mo fẹ́ gba ẹ nì. jẹ́ èmi kọlà rárá. tó o bá kọlà kọ́. níbo olóòmù wá kọ́. àwọn orin òun wá mọ́. lásàánú wa fún wa ó sábà pa lẹ́nìkan àní o ọmọ ní ojú òun wa àní o ṣé tí ìwà fresh wà tó yẹ kí n máa ṣáà. ọmọ náà. tí bá gbẹ́sẹ̀ síbẹ̀ wọ́n ní pé kí n máa lo ẹsẹ̀ kí tó gbé síbẹ̀ kí bá gbẹ́bẹ̀ wọ́n ní mi ò mọ̀ gbé wà fẹ́ sanitize tó bá possible wà sanitize oúnjẹ tí mo jẹ I can do it again. wọ́n sàkẹ́ lọ́fíìsì dẹ̀ ń bọ̀ ní wọ́n sọ fún mi òdẹ̀ ń bọ̀ nípẹ̀ láyọ̀ ọ̀bẹ nípẹ̀ kan rí ló ṣe wọ́n jẹ́ kó kí wálé àyùmá